alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa ṣáfil amurab ọba tó jẹ́ pé òun ní máa ń fún aláàárẹ̀ lálàáfíà mujibil mutarrin gbogbo àwọn tí wọ́n ń pariwo intami inromi indomi ẹgbàmí bó láṣẹ léyìí àwọn tí wọ́n máa ń pariwo látara àárẹ̀ tọ́lọ́run fi kàn wọ́n kò sẹ́nìkan tí máa ń dá wọn lóhùn tí wọ́n bá ń ṣàdúrà lẹ́yìn ọlọ́run ọlọ́run ọba yìí náà lọ́ba tá a dúpẹ́ fún tó ní kémi ọmọ fàlàáfíà sọ̀rọ̀ tẹ́yìn náà fàlàáfíà gbọ́ mi aláfíà ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọjọ bàjẹ́ wasalaatu wasalaamu ala sayyidina muhammad àánú ọlọ́run kọ́bá aṣíwájú anábíwá muhammad wa ala ali wa sahabi ajma'in kọ́bá gbogbo àwọn sahaba rẹ̀ pátápátá àti gbogbo àwọn ará ilé ẹ̀ ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa bala ulmarodi wa aniwa'uhu wa ilaaju àdánwò àárẹ̀ tọ́lọ́ máa fi ń kẹni wù nínú àwọn ẹrú rẹ̀ òun la fẹ́ gbéyẹ̀wò nírọ̀lẹ́ lẹ́yìn náà kí làbáyọ tó bá rẹ̀ èèyàn gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa àdìsánu yẹmọ̀rọ̀dù lámàhàdà kò sí ẹ̀dá kan tó jẹ́ àbárapá tó jẹ́ ọmọ èèyàn tí ò ní sàárẹ̀ ìjọka gẹ́gẹ́ bí pé àárẹ̀ yìí ọlọ́run ọba aláàmọ́ fi ń dán àwọn ẹrú rẹ̀ wò ní gbogbo tí ń mí pátá ní máa ń sàárẹ̀ bọ́mí èèyàn sí máa ń sáré lẹ́ranko máa ń sáré lẹ́yẹ máa ń sáré ní kòkòrò máa ń sáré gbogbo tọ́lọ̀dá ti ń mí kò sí ìtì rẹ̀ ẹnìkan tí rẹ̀ òun náà lọ́lọ́ òun náà lọ́ dáa rẹ̀ òun ní máa ń fa àárẹ̀ sàdánwò fẹ́ni tó bá wù kò wá sẹ́ni tó lè mú àárẹ̀ yìí kú lẹ́yìn ọlọ́run ọba ṣe rí àárẹ̀ tara yìí àárẹ̀ ní kí kíyàn níbà lápèjúwe àbí kọ́ jẹ́ pé inú rúnrún ní dààmú yàn àbí eré fífọ́ ní dààmú yàn àbí èèyàn ní ojú egbò kan tí ń yọ̀yàn lẹ́nu àmọ́sáàlì mọ́rọ̀dọ̀lá ọdọ́wí àpèjúwe àárẹ̀ ara òun náà ni kéré ọmọ fọ́ọ̀yàn òun náà ni kí inú ọmọ rùn yàn àtàwọn àdánwò tí máa báyàn nínú gẹ́gẹ́ bí kánsà àbí ọ́sà àbáwọn míì nínú àwọn àárùn inú tí máa ń dàyàn láàmú èrí fífọ́ inú rúnrún kétí ọmọ dùnyàn kójú ọmọ dùnyàn kí awọ ara yàn kọ́ máa nínílà kéèyàn máa rí nílá látara awọ ara ṣẹ́rí gbogbo àwọn àrùn tààtàrùn nú yìí tọ́lọ́wọ́n bá aláà máa ń sọ̀kalẹ̀ ọlọ́wọ́n bá aláà bó ṣe sọ̀kalẹ̀ náà ló fún alábàáyọ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dààmú tọ́ba rẹ̀ yóò kàn sí koran yóò ṣe àdéhìsì yóò sì gbọ́dọ̀ sọ́lọ́n lẹ́nu tara rẹ̀ ọba yá àbáyọ nínú islam fẹni tọ́ba rẹ̀ nítorí pé ìtòjá máa mú àwọn ìṣòro yìí wá lọ́kọ̀ọ̀kan òun náà ni pé àwọn kan bẹ tí wọ́n jòkó lẹ̀ ní kọ̀rọ̀ tí wọ́n máa ń pè mùsùlùmí pé máa ń bọ̀ ó gbádùn àárẹ̀ ọlọ́jọ́ òun náà fún rẹ̀ yín sì ń sàárẹ̀ yóò wá tara pé òun fẹ́ràn ọ lọ́wọ́ tí àárẹ̀ òfin ní ṣe ọmọ yóò wá sọ ọ́ di kèfèrí látara ìgbàgbọ́ tí ó gbìn sí ọ̀la torí ẹ̀ la fi ń sọ̀rọ̀ la fi ń pariwo ẹ̀ẹ́dí tó bá rẹ̀ yẹn ní Islam àbáyọ méjì náà ni ọlọ́run gbé kalẹ̀ fún wa tó bá ti já àárẹ̀ o àárẹ̀ ara alákọ̀ọ́kọ́ òun náà ni àdúà al ẹ̀gbọ́n tí mo ní al àdúà tó bá ṣẹ̀ríà mu ká pe ọlọ́run pẹ̀lú àwọn orúkọ tí ọlọ́run bá ń jẹ́ tó ti ṣàlàyé ẹ̀ sínú Quran tá a nábì júwe rẹ̀ nínú hadithi ó fi pe ọlọ́run tó bá ti pe ọlọ́run ọlọ́run ó dáhùn yóò sì fún ọ lálàáfíà àtẹ̀lẹ́ẹ̀lì ẹ̀rí lẹ́ni tá à ń sọ yìí Uthman bin Abil Aasi Atakhafi nínú àwọn sàhábà ni ṣáka wájà àmì yajiduhu fi jasadihi ó lè bá anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ó lè pariwo bá nàbì pé ara ni òun ìnira kan ń bá jà nínú ara mọ́tò àsìlámà látìgbà tó ti gbà sílámù ní ti ń bá yí ọwọ́ àdìjọ́ kan lọ́wọ́ sùn lọ́wọ́ lọ́lẹ́ bá nàbì ó ní ìwòjú sọ ọlọ́run ara ni mí ara ni mí bó o ṣe ti sọ̀rọ̀ yìí gbádùn fàkọ́lọ́ láfọ rasulullah anabi wa sọ pé bá àyàdàkà alẹ́lẹ́fi ta alẹ́mà mi jasadika ibi tí ń ta ọtí ń rọ ọtí ń dán ni bọ́wọ́lébẹ̀ wọ́kùnlé bísímìlá wá yanu kọ́ wá sọ pé bísímìlá lẹ́ẹ̀mẹ́ta bísímìlá bísímìlá bísímìlá wọ́kùn sábọ̀ àmàrát lẹ́yìn náà àdúrà tí mo fẹ́ sọ yìí kọ́ wá ka lẹ́ẹ̀méje lẹ́yìn ìgbà tó bá ti ṣe bísímìlá mẹ́ta ó ní a'udhu bi izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa uhadiru èyí tó bá òkè yẹn ó kà nínú méjèèjì anábìnrin lẹ́yìn máa ka lẹ́ẹ̀méje lẹ́yìn ìgbà tẹ́yìn ti sọ bísímìlá lẹ́ẹ̀mẹ́ta sí ibi tí ń nìyàn la ń dàyàn láàmú tí ń tàyàn tí ń ròyàn ọlọ́run sì mú kó fíkìrù dẹ̀lé kí n fẹ́ gbọ́yé nínú rẹ̀ níta mú wáyé òun náà ni pé bọ́bá rẹ̀ yàn ìwọ fún rẹ̀ lọ ṣàdúrà fún rẹ̀ ọ ṣèrúkìá fúnra rẹ̀ ọ gbọ́wọ́lé ibi tí ń dà ọ́ láàmú yẹ pẹ̀lú tí mo kà á lẹ̀ yìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run pé ànábì ni yóò sì lọ eléyìí tún já mọ̀ pé àṣẹ àdúrà yìí máa ń ṣe òsàn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìyàwó Aisha radiyallahu anha ó ní ìtàṣítàkà mí tó bá di pé ń pariwo ibì kan tí ń dá aláàmù ìrìnfọ́ ni iná rún ni o ara ń ta ni o masahawo bí ẹ̀mí nìyí anábì wa fọwọ́ ọ̀tún rẹ̀ yóò gbé lébẹ̀ e thumma qala anábì wa sọ pé adhibil ba'sa rabban nas ìwọ ọba àwọn èèyàn tí ń darí àwọn èèyàn wọ́n sàì mú ìnira yìí kò washfi anta shafi wá ṣèwòsàn fún ẹrú rẹ̀ yìí wọ́n lọ́ba tí ṣèwòsàn fún yàn la shifa illa shifa'uka shifa'an la yughadiru ìwòsàn tó jẹ́ pé kò ní sẹ́kù àárẹ̀ kankan lára ẹ̀ mọ́ wọ́n ní bá dábìbá ti wú bẹ́ẹ̀ àwọn ṣe lálàáfíà ẹ̀rọ ayá mi nínú ẹ̀sìn wa àdúrà òun làkọ́ kò gùn àárẹ̀ kó o tó pe dókítọ̀ Allah tí ó fún ọ ní ìwòsàn ní pé anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi tún ṣàlàyé nínú ẹgbẹ́ wa mi anabi ni man aada maridan ẹni bá lọ lè wo aláàrẹ̀ kan lam yahdur ajaluhu tásìkò kúrò sí tí tó ẹ̀rí anabi la anabi ni tásìkò kúrò tí tó fàkọ́lá ìndàhù eh, ẹni yìí wá sọ lọ́dọ̀ aláàrẹ̀ eh, sábò amarat ó pè ń ta fẹ́ sọ yìí ó pè lẹ́ẹ̀méje asálùlá àlàáfíìmá mo pè ọlọ́run ọba ọba aláà tó tóbi jùlọ rọ́bàlá arṣẹ́ àfíìmí ọba tó ní aláàràṣì tó tóbi jùlọ ayé ṣíyà kọ́lọ́run ọba náà kò fọ́n lálàáfíà anábì ilà àfa ọláhùn mẹ́tàlì kìlmọ́rọ̀ anábì níbẹ̀ yìí má ti wílé méje eh, àárẹ̀ yìí kò sì jẹ́ àárẹ̀ tí ó mẹ́mi lọ kì í sàárẹ̀ àárẹ̀ ọlọ́jọ́ ànábì ní èyí kí ààrẹ bó ṣe kọ́pọ̀ tó bẹ́ẹ̀ bá ka méjì rẹ̀ lérí ẹni tọ́rẹ̀ ànábì ní àfikọ́lọ̀ ń wòsàn níbi ààrẹ tí ń ṣe yẹ ànábì fi nǹkan lẹ̀ fún wa bá ẹ̀yọ́ miami ànábì fi nǹkan lẹ̀ fún wa ìwọ́ tó já fa ọmọ ìwọ́ tó kí ìwọ́ náà lọ lè kì í lòfin ní máa bọ́ sọ́wọ́ àwọn gbájú ẹ̀ tí wọ́n máa wá gbẹran lọ́wọ́ ẹ̀ tí wọ́n máa gbàgbàkúgbà lọ́wọ́ ẹ̀ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ànábì Ibrahim alayhi salatu wa salam ọlọ́run ọba gbé tan rẹ̀ wá nínú alukur'an tí ànábì Ibrahim sọ pé èmi ò bọ́bá tẹ̀rẹ̀ mí ìmọ̀ ń pè ọlọ́run ọlọ́run sì máa ń dáhùn àárẹ̀ náà sì máa ń lọ ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní wa idha maridtu fahuwa yashfin ànábì Ibrahim ní tọ́ba rẹ̀ mí wa idha maridtu tọ́ba rẹ̀ mí fahuwa huwa Allah yashfini òní máa ń sọ ìwòsàn kalẹ̀ látòkè àlàmísìyà kò ní ma fún mi ní Shu'ara kura twenty six aya eighty ibẹ̀ lọ́wà ibẹ̀ ni wọ́n ní o ti mọ̀ pé bábá rí ọ ọlọ́run ló pè é. àdúrà ṣíṣe òun náà ni àbáyọ tó ga jù tí ọlọ́run ọba aláàmọ́ fi fún ìlàlàáfíà. ẹ̀rọ màyá mi nínú wa anabi wa Ayub ọlọ́run ọba ni wa Ayuba ìsúná dáa rọ̀ bàhù Ayub ó pe ọlọ́run anni masaniya duru oníwọ̀ ọlọ́wọ́n bá ara ní mi wa anta arhamur rahimin wọ́n ọlọ́wọ́n bá lọ bá aláàánú kò sẹ́ni lè sàánú bí wọ́n ọlọ́wọ́n wọ́n sẹ́ni sàánú mi ìtumọ̀ ẹni pé wọ́n máa ṣàdúà bí parọ̀ bá ka ó pe àwọn àfọ̀rúkíà tí wọ́n yẹ sáfọ́ lọ́fọ̀ tí wọ́n jẹ́ àfa tí wọ́n dúró dédé lérí imán tó náà nígbàgbọ́ sọ́lọ́m ti ń pè kó ń ṣe rúkíà fún rúkíà ìbánibẹ́lọ́ ni wọ́n ń pè ní rúkíà ó sì lálàáfíà mùtúmẹ́rì wa ibi ànábì ti ṣàdúà àti peter nabi ibrahim ti sọ fún wa yí pé àdúrà lè mi máa ń ṣe àbọ̀yọlẹ̀ kejì fún gbogbo èèyàn aláàrẹ ẹ kò gbádùn ẹ lálàáfíà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àti ní àti ogun tí ń dà wá láàmú ọlọ́run fún wa ní wòsàn bẹ́ẹ̀ alimakaju thani àbọ̀yọlẹ̀ kejì wọn ni àtàdáwì lèlè mọ́rọ̀dọ̀là ọ̀dọ̀wì òun náà ni eh, eh, ká lo egbòogi fún àwọn àárẹ̀ tí ì máa ń ṣe wá èrè ń fọ wa inú rún wa ojú wo bàìbàì ètí èèyàn ní ọ́sà ó ní kánsà àbí ojú egbò ń dání láàmú àwọn lárúbáwá oko nígbà wọn gba sílámù tán gbogbo àwọn oògùn bọ̀rìṣà bí ó ń dèbí pàrọ̀ bí oògùn owó oògùn sọ wọn dà gbogbo ẹ̀nu wọn lò yẹn mọ́ àwọn oògùn tó jẹ́ àwọn oògùn òòsàn tí wọ́n tún mọ̀ náà wọ́n tún fẹ́ dà náà nù wọ́n wá wò pé káwọn kọ́kọ́ béèrè lọ́wọ́ ànábì náà pé káwọn da gbogbo ẹ̀nu káwọn gbára lọ́lọ́ wọ́n wá ní ya Rasulullah ìwọ òjíṣẹ́ Ọlọ́run ṣé a lè máa lo àwọn oògùn òòsàn yìí inú rún wa èrí ń fọ́ wa ojú egbò ìdúndàyàn láàmú kọ́lá náà ànábì níbẹ̀ ni ya ibadallah ẹ̀yìn ẹ̀rú sí ọlọ́run tàdáwọ̀ ẹ máa lo ogun wòsàn fàyínà láhà lámùyàdà àdá ọlọ́run ò fi àrùn kankalẹ̀ ilà wọ́dà aláwòṣìfà àfikọ́ jẹ́ pé ọlọ́run ọba aláà ó ti fi ìwòsàn rẹ̀ sérí ilẹ̀ ọlọ́run gbogbo àrùn kọ̀ọ̀kan tó wà lérí ilẹ̀ ní ìwòsàn rẹ̀ ti bá adé láti sánmà ó wà lérí ilẹ̀ náà bàbá tí màlá tí mà ọlọ́run ọ̀daràn kan àfikún ti dá ìwòsàn rẹ̀ sí ilẹ̀ látara àánú tọ́lọ́run ní sí wa èyí tá a fi mọ̀ pé a máa ń lóògùn ìwòsàn nínú ẹ̀sìn wa aláàgán lọ́kọ́kọ́ ní ká máa lóògùn ìwòsàn ọlọ́run ní ká máa lá oyin nítorí àárẹ̀ ọlọ́run bá níbẹ̀ bá ń sáré ẹ̀ máa lá oyin ọlọ́run yá àrùjù mi bó tó ní ha ṣaráàbà ọlọ́run bá ní e, oyin tí ń fò yẹn àwọn nǹkan kan máa ń jáde nínú ẹ̀ nǹkan mọ́mọ́ ni o mukhtalifun alwanu eréṣiṣi kọ́lọ̀ ni o fi shifa'u linnas ọlọ́run bá ní àfisínú ẹ̀ shifa'u linnas ìwòsàn fún gbogbo òrin èèyàn ìbá jẹ́ muslim ìbá máa jẹ́ muslim gbogbo òrin èèyàn eh, a fi ìwòsàn sínú oyin fún wọn kí wọ́n máa láà sọ́tò Nahl Quran sixteen ayah sixty nine ọlọ́run bá ti ń fìdí múlẹ̀ yìí pé a máa lóògùn ìwòsàn tó bá rẹwà alága lọ́kọ́ ní alógun wòsàn òun náà sì ní sáfì òun lọ́ba tí ó mú wòsàn wa àmọ́ ní ká máa lo oògùn wòsàn yẹn ó fi sàmì láti mọ̀ pé wọn lọ́wọ́n bá ń bẹ ẹ́ sẹ́wárí àwọn oògùn wòsàn yìí èmi ń bẹ́ẹ̀ rí wa tọ́lẹ́ pé ààrẹ rí fún gẹ́gẹ́ bí oyin anábì ní innal habbata sauda shifa min kulli da anábì ní habbata sauda anábì ní ẹ máa lọ èyí tó jẹ́ òróró bẹ́ẹ̀ máa mú anábì ní ìwòsàn ní fún gbogbo ààrẹ illa sam ikú nìkan nípa rẹ̀ ọ̀ka ọlọ́run pa oníjọ́ tí ó pa ọ́ abatu sauda kò lè di ikú lọ́wọ́ àmọ́ ìmọ̀ ń dí àrùn lọ́wọ́ ẹ̀rì fáwọn eléyìí ọlẹ́rì ṣẹlẹ̀ àwọn míì wà ń bẹ nínú àwọn àlẹ́ àdéhùyẹ̀ tó ṣàbíyà àwọn egbò àti ewé àti igi tó jẹ́ tiwa tiwantiwa táàrẹ́ rí fún un Kùránì àti súnà tí má ti ń ṣiṣẹ́ fún àrùn kan náà àwọn àrùn tó jẹ́ àrùn ara ẹ̀sìn faramakálò ewé efirin ìwòsàn ni àlùbọ́sà àlùbọ́sà táà máa fi ń ṣe bẹ́ẹ̀ kéèyàn máa lọ kéèyàn máa jọ gbígbà téèyàn bá ti juice kéèyàn foyín sí ìwòsàn ara ni egbògi mangoro ìwòsàn ni gbogbo àwọn ewé egbò igi omi òróró tọ́jẹ́ pé ń ṣèwòsàn fún àrùn ara àbá máa rẹ̀ rí fún nínú Al-Qur'ani àti súnà ẹ̀sìn gbà wá láyé ká máa lò nítorí pé kò sí àrùn kan tọ́lọ́wọ̀n ti fi ìwòsàn rẹ̀ ṣe rí ilẹ̀ èyí tá à sọ fún ọ ni pé mọ́ṣọ́gun owó mọ́sọ̀gùn sọ mọ́sọ̀gùn àgbéga mọ́sọ̀gùn wípé ọ̀fẹ́ kí ayé ọpa ọ wọ́n wá pé gbogbo ọ̀wá láàrẹ̀ tó bá ti wá lóògùn tán tó ṣàdúrà ọ̀ṣàdúrà olóògùn wọ́n tó ṣàdúrà fún ọ̀ṣẹ̀rúkẹ́yà fún ààrẹ wa lọ sùúrù lóko yóò padà lọ lẹ́yìn ní akíta ríro yẹn ọlọ́run máa fi pẹ̀sẹ̀ rẹ ẹ̀sẹ̀ rẹ wọ́n máa parí wọ́n máa gbé ọ̀gá nípò lọ́dọ̀ ọlọ́run wọ́n padà wá lálàáfíà o ànábì àyùbá náà padà lálàáfíà sórí tó bá ti di pé wàá lè pẹran fáyé wàá délé yìí márùn wá sọ lè má di wá lòdò kọ́ lọ lè wẹ̀ torí àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn rẹ̀ kó bá síwọ́ <laughs> wá lọ́dọ̀ bàbá aláwo àwọn bàbá kèfèrí wá lọ lé ìjọsìn mi yàtọ̀ sí Islam bàbá ilé kú síbẹ̀ òkú lẹ́lẹ́bọ̀nù tí wọ́n ti lọ jíyá ipe ìtọ́kànù ọ wà sọ fún wọn pé kọ́ ọmọ lọ́dọ̀ ọlọ́run sì wá sàn bọ́lọ̀ bá fẹ́ fún lálàáfíà ó kú lálàáfíà wala tamutunna illa wa antum muslimun ẹ̀yìn aláàárẹ̀ àdéhùn kan tẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run òun náà ní gbà ọlọ́run ní ẹ gbọ́dọ̀ kú àbíkẹ́ kú sínú Islam mọ́jà rẹ̀ mọ́jọ sọ di kèfèrí wọ́n lè bọ́ lọ́wọ́ bá lẹ́ni tí ó ti yí ìgbàgbọ́ rẹ̀ padà tó ti gba nǹkan mìíràn bọ́yàtọ̀ sí ọlọ́run kọ́ mọ́ bá wọ́n náà gbére wassalamu alaikum warahmatullahi wabarakatuh